ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé nípa èso wọn a ó kà láti ní ìwé Matthew orí ìkeje ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àti ìkẹrìndínlógún tó kà báyìí pé ẹ máa kíyèsí àwọn èké wòlíì tí ó ń tọ̀yìn wá lí awọ àgùntàn ṣùgbọ́n apanijẹ ìkookò ni wọ́n nínú èso wọn lí ènìyàn ó fi mọ̀ wọ́n ènìyàn a máa ká èso àjàrà lórí ẹ̀gún ọ̀gàn tàbí èso ọ̀pọ̀tọ́ lára ẹ̀wọ̀n. nígbà tí Gbénga gba Kristi ní olúwa àti olùgbàlà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló tó ń bẹ nínú ayé rẹ̀ tí kò tilẹ̀ tọ̀nà ṣùgbọ́n bí ó ṣe ń dàgbà nínú ìmọ̀ olúwa ó mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn nǹkan tí ó wà nínú ayé òun tí ó nílò láti kúrò ó kàn tilẹ̀ ti ẹ̀ mọ̀ wípé òun nílò láti pààrọ̀ àwọn ọ̀rẹ́ òun nítorí wípé gbogbo wọn jẹ́ aláìwà bíi ọlọ́run ìjọ kìrìsìtẹ́nì tó wà ní kọ́rìntì jẹ́ ọmọ ọwọ́ nínú ìgbàgbọ́ gẹ́gẹ́ bí ìwé Jòhánù orí kọkànlélógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti kẹrìndínlógún ti fi yé ni ọ̀pọ̀lọpọ̀ wọn tilẹ̀ ń gbé gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ síbẹ̀ nínú ìwé kọ̀rìntì kínní orí ìkẹta ẹsẹ̀ kínní dé ìkẹta ṣùgbọ́n wọn kò tilẹ̀ tiẹ̀ mọ̀ jù bẹ́ẹ̀ lọ rárá èyí pàápàá ni ọ̀kan nínú àwọn ìdí tí àpọ́stélì paul fi kọ lẹ́tà kìíní ti kọ́rìntì sí wọn nígbà tí wọ́n kà á wọ́n ronúpìwàdà nínú ìkáàánú nítorí pé ìwé náà jẹ́ kí wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò rìn ní ọ̀nà tí ó yẹ fún àwọn ẹni tí yóò jogún ìjọba ọlọ́run ìwé kọ̀rìntì kìíní orí kẹfà ẹsẹ̀ kẹsàn-án dé ìkẹwàá fi eléyìí yé wa púpọ̀ ni ìrònúpìwàdà ìwópalẹ̀ àti káàánú wọn débi wípé Paul apostoli nílò láti ru wọn sókè nígbà tí ó ń kọ ìwé ìkejì Kọ́ríńtì sí wọn nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹrin dé ìkọkànlá ọ̀nà tí wọ́n fi hùwà àti kọ ìwà sí ọ̀rọ̀ ọlọ́run nígbà tí ó ń bá wọn wí fi hàn wípé wọ́n di àtúnbí nítòótọ́ wọ́n so èso ìrònúpìwàdà jésù jẹ́ kó yé wa wípé a ó dá àwọn ènìyàn mọ̀ nípa èso wọn nínú ìwé mátí orí keje ẹsẹ̀ kẹrìndínlógún tí a kà yẹn fún àwa onígbàgbọ́ àwọn èso yìí wọ́n fẹ̀ díẹ̀ lára wọn ni àwọn èso ti ẹ̀mí gẹ́gẹ́ bí ìwé Galatia orí karùn-ún ẹsẹ̀ ìkejìlélógún ṣe tò wọ́n sílẹ̀ lára wọn pẹ̀lú ni èso ìrònúpìwàdà eléyìí tí ó mọ́ nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá dàbí ẹni wípé ó ń dojú kọ wá ní agbọ̀n kan tí a ti ń kùnà wo ìwé Mátì orí kẹta ẹsẹ̀ ìkẹjọ àti ìwé Lúùkù orí kẹta ẹsẹ̀ ìkẹjọ lára wọn pẹ̀lú ni èso ètè wa gẹ́gẹ́ bí ìwé Hébérù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹẹ̀dógún ti sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa lọ sínú ayé lónìí kí ẹ máa rántí wípé tí ẹnikẹ́ni bá ń dẹ́ṣẹ̀ nínú ìgboyà tàbí tí ẹnikẹ́ni bá ń dẹ́ṣẹ̀ pẹ̀lú ìgboyà tí ó sì kọ̀ láti ronú pé wàdà nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú bá tilẹ̀ tiẹ̀ dojúkọ kì í ṣe wípé ó kàn jẹ́ ọmọ ọwọ́ nínú ìgbàgbọ́ nìkan ó ṣeé ṣe pé kò sí nínú ìgbàgbọ́ tàbí pé ó ti wa ọkọ̀ ìgbàgbọ́ rẹ̀ forí sánpọ́n gẹ́gẹ́ bí ìwé Timothy kínní orí kínní ẹsẹ̀ ìkọkàndínlógún ti fi yé mi. àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa lónìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé Jòhánù orí ìkọkànlélógún dé orí ìkọkànlélógún John chapter nineteen to chapter twenty-one ẹ máa bá wa kà lọ. Jòhánù orí kọkàndínlógún. nígbà náà ni pílátù mú jésù ó ní kí wọ́n nà án àwọn ọmọ ogun bá fi ìtàkùn ẹlẹ́gùn hun adé wọ́n fi dé e lórí wọ́n wọ̀ ọ́ ní ẹ̀wù kan bí ẹ̀wù àlárì wọ́n wá ń lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n kí i pé. bẹ́ẹ̀ ni wọ́n ń gbá létí. Pílátì tún jáde lọ sóde ó sọ fún àwọn Júù pé. mo mú tọ̀tọ̀ wá sóde kí ẹ lè mọ̀ pé èmi kò rí pé ó jẹ̀bi ohunkóhun. nígbà náà ni Jésù jáde pẹ̀lú adé àti ẹ̀wù àlárì Pílátì wá sọ fún wọn pé. ẹ wò ó ọkùnrin náà nìyí nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn ẹ̀ṣọ́ rí i wọ́n kígbe pé màmá àgbélébù màmá àgbélébù màmá àgbélébù màmá àgbélébù. Pílátù sọ fún wọn pé ẹ̀yin fúnra yín ẹ mú kí ẹ fi màmá àgbélébù nítorí ní tèmi n kò rí ẹ̀bi ẹ̀bi kan tí wọ́n ti ẹ̀ jẹ. àwọn Júù dá a lóhùn pé. a ní òfin kan nípa òfin náà ikú ni ó tọ́ sí i nítorí ó fi ara rẹ̀ ṣe ọmọ ọlọ́run. nígbà tí pílátù gbọ́ gbólóhùn yìí ẹ̀rù túbọ̀ bà á ó bá tún wọ ààfin lọ ó bi jésù pé. níbo ni o ti wá. ṣùgbọ́n jésù kò dá a lóhùn nígbà náà ni pílátù sọ fún un pé. èmi ni ìwọ kò dá lóhùn o kò mọ̀ pé mo ní àṣẹ láti dá ọ sílẹ̀ mo sì ní àṣẹ láti kàn ọ́ mọ́ àgbélébùú jésù dá a lóhùn pé o kò ní àṣẹ lórí mi àfi èyí tí a fi fún ọ láti òkè wá nítorí náà ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ jù ni ẹni tí ó fà mí lé ọ lọ́wọ́. láti ìgbà náà ni pílátù ti ń wá ọ̀nà láti dá jésù sílẹ̀ ṣùgbọ́n àwọn júù ń kígbe pé. bí o bá dá ọkùnrin yìí sílẹ̀ ìwọ kì í ṣe ọ̀rẹ́ késárì gbogbo ẹni tí ó bá fi ara rẹ̀ jọba lòdì sí késárì. nígbà tí pílátù gbọ́ bẹ́ẹ̀ ó mú jésù jáde ó wá jókòó lórí pèpele ìdájọ́ níbìkan tí wọ́n ń pè ní pèpele olókùúta tí ń jẹ́ gábátà ní èdè hébérù ọjọ́ ìpalẹ̀mọ́ fún àjọ̀dún ìrékọjá ní ọjọ́ náà ó tó nǹkan agogo méjìlá ọ̀sán pílátù sọ fún àwọn júù pé ọba yín nìyí ṣùgbọ́n àwọn júù kígbe pé. Pílátù sọ fún wọn pé kí nǹkan ọba ọba yín má àgbélé ìlú. àwọn olórí àlùfáà dá a lóhùn pé. a kò ní ọba lẹ́yìn késàrì. Pílátù bá fa Jésù fún wọn láti kàn mọ́ àgbélébùú bá gba Jésù lọ́wọ́ Pílátù ó ru àgbélébù rẹ̀ jáde lọ sí ibì kan tí ó ń jẹ́ ibi agbárí tí wọ́n ń pè ní Gọ́gọ́tà ní èdè Hébérù níbẹ̀ ni wọ́n ti kàn án mọ́ àgbélébù òun àti àwọn méjì kan ọ̀kan ní ẹ̀gbẹ́ ọ̀tún ọ̀kan ní ẹ̀gbẹ́ òsì Jésù wá wà láàrin Pílátù kọ àkọlé kan ó fi sórí àgbélébù ohun tí ó kọ sórí rẹ̀ ni pé jésù ará násárẹ́tì ọba àwọn júù púpọ̀ nínú àwọn júù ni ó ka àkọlé náà ní èdè Hebrew, àti ti látìnì àti ti gíríkì àwọn olórí àlùfáà àwọn júù sọ fún pílátù pé. má ṣe kọ ọ́ pé ọba àwọn júù ṣùgbọ́n kọ báyìí ó ní èmi ni ọba àwọn júù. ṣùgbọ́n pílátù dá wọn lóhùn pé. ohun tí mo ti kọ mo ti kọ ọ́ náà nígbà tí wọ́n kan jésù mọ́ àgbélébù tán àwọn ọmọ ogun pín àwọn aṣọ rẹ̀ sí ọ̀nà mẹ́rin wọ́n mú un ní ọ̀kọ̀ọ̀kan ó wá tún ku àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ àwọ̀tẹ́lẹ̀ yìí kò ní ojú ìran híhun ni wọ́n hun láti òkè dé ilẹ̀ wọ́n bá ara wọn sọ pé. ẹ má jẹ́ kí a ya gègé ni kí ẹ jẹ́ kí a ṣẹ́ láti mọ ti ẹni tí yóò jẹ́. èyí rí bẹ́ẹ̀ kí ìwé mímọ́ lè ṣẹ tí ó wí pé wọ́n pín aṣọ mi láàrin ara wọn wọ́n ṣẹ́ gègé lórí ẹ̀wù mi. bẹ́ẹ̀ gan-an ni àwọn ọmọ ogun sì ṣe ìyá jésù àti arábìnrin ìyá rẹ̀ àti maria aya kílópàsì àti maria magdalene dúró lẹ́bàá àgbélébùú jésù nígbà tí jésù rí ìyá rẹ̀ àti ọmọ ẹ̀yìn tí ó fẹ́ràn tí wọ́n dúró ó wí fún ìyá rẹ̀ pé. obìnrin wo ọmọ rẹ ó bá sọ fún ọmọ ẹ̀yìn náà pé wo ìyá rẹ láti ìgbà náà ni ọmọ ẹ̀yìn náà ti mú ìyá jésù lọ sílé ara rẹ̀ lẹ́yìn èyí nígbà tí jésù mọ̀ pé ohun gbogbo ti parí kí ìwé mímọ́ lè ṣẹ ó ní òun gbẹ́ngbẹ́mí àwo ọtí kan wà níbẹ̀ wọ́n bá fi kinní kan bíi kàìnkàìn bọ inú ọtí náà wọ́n fi sórí ọ̀pá gígùn kan wọ́n nà án sí lẹ́nu lẹ́yìn tí jésù ti gba ọtí náà tán ó wí pé ó ti parí lẹ́yìn náà ó tẹríba ó bá dákẹ́ nítorí ọjọ́ náà jẹ́ ìpalẹ̀mọ́ àjọ̀dún ìrékọjá kí òkú má bàa wà lórí àgbélébùú ní ọjọ́ ìsinmi àwọn júù bẹ pílátù pé kí ó jẹ́ kí wọ́n dá àwọn tí wọ́n kàn mọ́ àgbélébùú ní ojúgun kí wọ́n gbé wọn kúrò lóde àgbélébùú nítorí pé ọjọ́ ìsinmi pàtàkì ni ọjọ́ ìsinmi náà àwọn ọmọ ogun bá lọ wọ́n dá ìkíní kejì àwọn tí wọ́n kàn mọ́ àgbélébù pẹ̀lú jésù lójúgun ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ jésù wọ́n rí i pé ó ti kú nítorí náà wọn kò dá a lójúgun ṣùgbọ́n ọmọ ogun kan fi ọ̀kọ̀ gún un lẹ́gbẹ̀ẹ́ ẹ̀jẹ̀ àti omi bá tú jáde ẹni tí ọ̀rọ̀ yìí ṣe ojú rẹ̀ ni ó jẹ́rìí òtítọ́ ni ẹ̀rí rẹ̀ ó mọ̀ pé òtítọ́ ni òun sọ kí ẹ̀yin lè gbàgbọ́ gbogbo èyí rí bẹ́ẹ̀ kí ìwé mímọ́ lè ṣẹ tí ó wí pé. kò sí egungun rẹ̀ kan tí wọ́n ṣẹ́. ìwé mímọ́ tún wí níbòmíràn pé. wọn yóò wo ẹni tí wọ́n fi ọ̀kọ̀ gún. lẹ́yìn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí jósẹ́fù ará arimatia bẹ pílátù pé kí ó jẹ́ kí òun gbé òkú jésù lọ jósẹ́fù yìí jẹ́ ọmọ ẹ̀yìn jésù tí ó farapamọ́ nítorí ó bẹ̀rù àwọn Júù Pílátù bá fún un ní àṣẹ láti gbé òkú Jésù ó bá lọ gbé e Nikodemu tí ó fòrúgbojú lọ sọ́dọ̀ Jésù nígbà kan rí mú àdàlú òróró olóòórùn dídùn olówó iyebíye oríṣìí méjì wá wíwúwo rẹ̀ tó ọgbọ̀n kílógíráàmù wọ́n fi òróró yìí tọ́jú òkú Jésù wọ́n bá wé e ní aṣọ ọ̀gbọ̀ gẹ́gẹ́ bí àṣà ìsìnkú àwọn Júù ọgbà kan wà níbi tí wọ́n ti kan Jésù mọ́ àgbélébù ibojì titun kan wà nínú ọgbà náà wọn kò ì tí ì sin òkú kankan sínú rẹ̀ rí wọ́n tẹ́ òkú Jésù síbẹ̀ nítorí ọjọ́ ìpalẹ̀mọ́ àwọn Júù ni àti pé ibojì náà súnmọ́ tòsí. Jòhánù orí ogún ní kùtùkùtù ọjọ́ kìíní ọ̀sẹ̀ kí ilẹ̀ tó mọ́ maria magdalene lọ sí ibojì náà ó rí i pé wọ́n ti yí òkúta kúrò lẹ́nu rẹ̀ ó bá sáré lọ sọ́dọ̀ símónì pétérù àti ọmọ ẹ̀yìn tí jésù fẹ́ràn ó sọ fún wọn pé. wọ́n ti gbé olúwa kúrò nínú ibojì a kò sì mọ ibi tí wọ́n tẹ́ ẹ sí. pétérù àti ọmọ ẹ̀yìn náà bá jáde wọ́n lọ sí ibojì náà àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí sáré ṣùgbọ́n ọmọ ẹ̀yìn kejì ya pétérù sílẹ̀. Si òun ni ó kọ́ dé ibojì ó bẹ̀rẹ̀ ó yọjú wo inú ibojì ó rí aṣọ ọ̀gbọ̀ tí ó wà nílẹ̀ ṣùgbọ́n kò wọ inú ibojì nígbà tí Símónì Pétérù tí ó tẹ̀lé e dé ó wọ inú ibojì lọ tààrà ó rí aṣọ ọ̀gbọ̀ nílẹ̀ ó rí aṣọ tí wọ́n fi wé orí òkú lọ́tọ̀ kò sí lára aṣọ ọ̀gbọ̀ ó dá wà níbì ní wíwé ọmọ ẹ̀yìn kejì tí ó kọ́kọ́ dé ẹnu bojì náà bá wọ inú bojì náà rí i ó wá gbàgbọ́ nítorí ohun tí ìwé mímọ́ wí kò tí ì yé wọn pé dandan ni kí ó jí dìde nínú òkú àwọn ọmọ ẹ̀yìn bá tún padà lọ sí ilé wọn ṣùgbọ́n Màríà dúró lóde lẹ́bàá ibojì ó ń sunkún bí ó ti ń sunkún ó bẹ̀rẹ̀ ó yọjú wo inú ibojì ó bá rí àwọn áńgẹ́lì méjì tí wọ́n wọ aṣọ funfun ọ̀kan jókòó níbi orí èkejì jókòó níbi ẹsẹ̀ ibi tí wọ́n tẹ́ òkú Jésù sí wọ́n bi í pé. obìnrin kí ló dé tí ò ń sọkún. ó dá wọn lóhùn pé. wọ́n ti gbé olúwa mi lọ n kò mọ ibi tí wọ́n tẹ́ ẹ sí. bí ó ti sọ báyìí tán ó bojú wẹ̀yìn ó bá rí Jésù tí ó dúró ṣùgbọ́n kò mọ̀ pé òun ni Jésù bi í pé. obìnrin kí ni dé tí ò ń sunkún ta ni ò ń wá. Màríà ṣe bí olùṣọ́gbà ni ó sọ fún un pé. alàgbà bí o bá ti gbé e lọ sọ ibi tí o tẹ́ sí fún mi kí n lè lọ gbé e. Jésù bá pè é lórúkọ ó ní. Màríà. Màríà bá yí padà sí i ó pè é ní èdè Hébérù pé. Rábónì. ìtumọ̀ yìí ni olùkọ́ni jésù bá sọ fún un pé mú ọwọ́ kúrò lára mi nítorí n kò tí ì gòkè tọ̀ bàbá mi lọ ṣùgbọ́n lọ sọ́dọ̀ àwọn arákùnrin mi kí o sọ fún wọn pé mo ń gòkè lọ sọ́dọ̀ bàbá mi àti bàbá yín ọlọ́run mi àti ọlọ́run yín. maria magdalene bá lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn pé. mo ti rí olúwa. ó bá sọ ohun tí jésù sọ fún un fún wọn. nígbà tí ó di alẹ́ ọjọ́ kìíní ọ̀sẹ̀ níbi tí àwọn ọmọ ẹ̀yìn wà tí wọ́n ti ilẹ̀kùn mọ́rí nítorí wọ́n bẹ̀rù àwọn júù jésù dé ó dúró láàrin wọn ó kí wọn pé àlàáfíà fún yín nígbà tí ó ti sọ báyìí tán ó fi ọwọ́ rẹ̀ àti ẹ̀gbẹ́ rẹ̀ hàn wọ́n ó tún kí wọn pé àlàáfíà fún yín gẹ́gẹ́ bí baba ti rán mi níṣẹ́ bẹ́ẹ̀ ni mo rán yín. lẹ́yìn tí ó sọ bẹ́ẹ̀ tán ó mí sí wọn ó bá wí fún wọn pé. ẹ gba ẹ̀mí mímọ́ àwọn ẹni tí ẹ bá dárí ẹ̀ṣẹ̀ jì ọlọ́run dáríjì wọn àwọn ẹni tí ẹ kò bá dárí ẹ̀ṣẹ̀ jì ọlọ́run kò dáríjì wọn. ṣùgbọ́n tọ́másì ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá tí wọ́n ń pè ní dídímù èyí ni ìbejì kò sí láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nígbà tí jésù farahàn wọ́n àwọn ọmọ ẹ̀yìn yòókù sọ fún un pé àwa ti rí olúwa. ṣùgbọ́n ó sọ fún wọn pé. bí n kò bá rí àpá ìṣó ní ọwọ́ rẹ̀ kí n fi ìka mi kan ibi tí àpá ìṣó wọn ní wà kí n fi ọwọ́ mi kan ẹ̀gbẹ́ rẹ̀ n kò ní gbàgbọ́. lẹ́yìn ọjọ́ mẹ́jọ àwọn ọmọ ẹ̀yìn tún wà nínú ilé tómásì náà wà láàrin wọn ilẹ̀kùn wà ní títì bẹ́ẹ̀ ni jésù bá tún dé ó dúró láàrin wọn ó ní àlàáfíà fún yín ó wá wí fún Tómásì pé mú ìka rẹ wá wo ọwọ́ mi mú ọwọ́ rẹ wá kí o fi kan ẹ̀gbẹ́ mi má ṣe aláìgbàgbọ́ mọ́ ṣùgbọ́n gbàgbọ́ Tómásì dá a lóhùn pé. olúwa mi àti ọlọ́run mi. Jésù wí fún un pé o wá gbàgbọ́ nítorí o rí mi àwọn tí ó gbàgbọ́ láì rí mi ṣe oríire ọ̀pọ̀lọpọ̀ nǹkan àti iṣẹ́ àbàmì mìíràn ni Jésù ṣe lójú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí ṣùgbọ́n a kọ ìwọ̀nyí kí ẹ lè gbàgbọ́ pé Jésù ni Mèsáyà ọmọ Ọlọ́run àti pé tí ẹ bá gbàgbọ́ kí ẹ lè ní ìyè ní orúkọ rẹ̀. Jòhánù orí kọkànlélógún lẹ́yìn èyí Jésù tún farahàn àwọn ọmọ ẹ̀yìn ní òkun Tìbéríàsì. Si bí ó ṣe farahàn wọ́n nìyí símónì pétérù àti tọ́másì tí wọ́n ń pè ní dídímù èyí ni ìbejì àti nàtániẹ́lì ará kánà ní ilẹ̀ gálílì àti àwọn ọmọ sébédè àti àwọn méjì mìíràn nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wà ní ibì kan símónì pétérù sọ fún wọn pé. mò ń lọ pa ẹja. wọ́n dá a lóhùn pé. àwa náà yóò bá ọ lọ wọ́n bá jáde lọ wọ́n wọ ọkọ̀ ojú omi ní gbogbo alẹ́ ọjọ́ náà wọn kò rí ẹja kankan pa nígbà tí ó di àfẹ̀mọ́jú jésù dúró ní èbúté ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn kò mọ̀ pé jésù ni jésù bi wọ́n pé. ẹ̀yin ọmọdé ǹjẹ́ ẹ ní ohunkóhun fún jíjẹ. wọ́n bá dá a lóhùn pé. rárá o. ó wí fún wọn pé. ẹ ju àwọn sí apá ọ̀tún ọkọ̀ ẹ ò rí ẹja pa wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọn kò bá lè fa àwọ̀n mọ́ nítorí ọ̀pọ̀ ẹja ọmọ ẹ̀yìn tí jésù fẹ́ràn sọ fún pétérù pé olúwa ni nígbà tí símónì pétérù gbọ́ pé olúwa ni ó wọ ẹ̀wù rẹ̀ nítorí ó ti bọ́ra sílẹ̀ fún iṣẹ́ ó bá bẹ́ sínú òkun ó ń lúwẹ̀ẹ́ lọ sébùté ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn yòókù ń bọ̀ nínú ọkọ̀ nítorí wọn kò jìnnà sí èbúté. Si wọn kò ju bí ìwọ̀n ọgọ́rùn-ún ìgbésẹ̀ lọ nígbà tí wọ́n gúnlẹ̀ wọ́n rí ẹja lórí iná ilé èédú wọ́n tún rí búrẹ́dì jésù wí fún wọn pé. ẹ mú wá nínú ẹja tí ẹ ṣẹ̀ṣẹ̀ pa. nígbà náà ni símónì pétérù gòkè ó fa àwọn sí èbúté àwọn náà kún fún ẹja ńláńlá mẹ́tàléláàádọ́jọ ṣùgbọ́n bí wọ́n ti pọ̀ tó yìí àwọn náà kò ya jésù wí fún wọn pé ẹ wá jẹun kò sí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn tí ó bi í pé ta ni ọ́ wọ́n mọ̀ pé olúwa ni jésù wá ó mú búrẹ́dì ó fi fún wọn bẹ́ẹ̀ náà ni ó fún wọn ní ẹja jẹ èyí ni ó di ìgbà kẹta tí jésù farahàn àwọn ọmọ ẹ̀yìn lẹ́yìn àjíǹde rẹ̀ nínú òkú nígbà tí wọ́n jẹun tán jésù bi simoni pétérù pé símónì ọmọ jòhánù ǹjẹ́ o fẹ́ràn mi ju àwọn wọ̀nyí lọ? pétérù dáhùn pé bẹ́ẹ̀ ni olúwa ó mọ̀ pé mo fẹ́ràn rẹ. jésù wí fún un pé máa bọ́ àwọn ọ̀dọ́ àgùntàn mi. jésù tún bi lẹ́ẹ̀kejì pé símónì ọmọ jòhánù ǹjẹ́ o fẹ́ràn mi? ó tún dá a lóhùn pé bẹ́ẹ̀ ni olúwa ó mọ̀ pé mo fẹ́ràn rẹ. jésù wí fún un pé. Pe máa tọ́jú àwọn àgùntàn mi. jésù tún bi í ní ẹ̀kẹta pé simoni ọmọ johanu ǹjẹ́ o fẹ́ràn mi. ó dùn pétérù nítorí jésù bi í ní ẹ̀kẹta pé ǹjẹ́ o fẹ́ràn mi. ó wá sọ fún jésù pé olúwa ó mọ ohun gbogbo ó mọ̀ pé mo fẹ́ràn rẹ. jésù sọ fún un pé máa bọ́ àwọn àgùntàn mi mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé nígbà tí o wà ní ọ̀dọ́ ò ń de ara rẹ ní àmùrè gírí ò ń lọ sí ibi tí ó bá fẹ́ ṣùgbọ́n nígbà tí ó bá di arúgbó ìwọ yóò na ọwọ́ rẹ ẹlòmíràn yóò wọ aṣọ fún ọ yóò fà ọ lọ sí ibi tí o kò fẹ́ lọ. jésù sọ èyí bí àkàwé irú ikú tí pétérù yóò fi yan ọlọ́run lógo nígbà tí jésù sọ báyìí tán ó wí fún un pé. máa tẹ̀lé mi. nígbà tí pétérù bojú wẹ̀yìn ó rí ọmọ ẹ̀yìn tí jésù fẹ́ràn tí ó ń tẹ̀lé e òun ni ó súnmọ́ jésù pẹ́kípẹ́kí nígbà tí wọ́n ń jẹun tí ó bi jésù pé olúwa ta ni yóò fi ọ́ lé àwọn ọ̀tá lọ́wọ́ rí nígbà tí pétérù rí i ó bi jésù pé olúwa eléyìí ń kọ́ jésù dá a lóhùn pé bí mo bá fẹ́ kí ó wà títí n ó fi dé èwo ni ó kàn ọ́ ìwọ ṣáà máa tẹ̀lé mi ní tirẹ̀ nígbà tí gbólóhùn yìí dé etí àwọn onígbàgbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí í sọ pé ọmọ ẹ̀yìn náà kò ní kú ṣùgbọ́n kò sọ fún un pé kò ní kú ohun tí ó wí ni pé bí mo bá fẹ́ kí ó wà títí wọn ó fi dé èwo ni ó kàn ọ́ ọmọ ẹ̀yìn náà ni ó jẹ́rìí sí nǹkan wọ̀nyí òun ni ó kọ nǹkan wọ̀nyí a mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn ni Jésù ṣe bí a bá kọ wọ́n ní ọ̀kọ̀ọ̀kan mo rò pé kò ní sí ààyè tó ní gbogbo ayé tí ó gba ìwé tí a bá kọ wọ́n sí. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.